ká ní lámọ́rí mi mọ̀ pé ogun láyé ni. ǹjẹ́ ǹbá ti wá lérò pé àrùjọ náà. woman kí ló sọnù lọ́wọ́ ẹ̀ àbí kí ló tọ́jú sókè tó ń wó ńgbà tí gbogbo wa ń ṣe mítìn bíbá. eégún lórí ẹṣin ó ń sáré kútúpà kútúpà àǹgẹ̀rẹ̀ ti ro ó ṣubú akéde ọba ń kígbe. kéré o. tá ń gbọ́ olórí ẹ̀yẹ màrè o ogogo bá bẹyẹ. ṣe ẹ ẹ jẹ́ tí a máa ṣiṣẹ́ lọ. this is driving me crazy. ó ṣe kí ni. omi oyè omi sọyìnbó kí mi mọ omi wo mi yàwá láti ajarí. tó ṣojú wo gọjọ bíi tòwú bí tó fẹ́ tún pọ̀. wọ́n nígbà tó bá wọ sọ́ọ̀tì nìkan ó mẹ́gbẹ́ bàbá ẹni tí ń ṣe. kàbí ẹ ti ọmọkùnjẹ lẹ ṣí díẹ̀ lẹ ẹ ṣí díẹ̀ lẹ kátàgùn fẹ́ sí i. wàsátìkì bá rí bí àwọn ọlọ́pàá ṣe ń dàbọ̀ bolẹ̀ pẹ̀lú àwọn ọmọ olè. àwọn tí wọ́n bá wọn gbé kànga. ṣebí kànga yí èèyàn dé mú mọ́ mi. ìyẹn ó rọrùn ju èmi ò lè ṣe o. àjàgbá àtàkàlà àjàgbá tó lọ. ibi mo ti kókó ṣiṣẹ́ náà wúwo kùtù ayé mi ó yẹ kí ti ra mọ́tò bẹ́ẹ̀ ọmọkùnrin ó lé mi kú ọbẹ̀. aṣọ lórí burúkú nìyí. bí mo ṣe báyìí mo gbé kí ni. tó bá ní mo sọ ọkọ tó ti lọ mo lè fi wo fíìmù yẹn lọ òun pariwo tí rò gbogbogbogbogbò. torí wípé àbàwọ̀ mi ti sọ wípé ẹnu rẹ kì í bò ẹnu mi bò. mo rí ìwé rẹ lójú mi kòrókòró mo rí ìwé. wàhálà rẹ̀ pọ̀ kí ìdè gan ẹ fẹ́ já mi jẹ ni. ọ̀pọ̀pọ̀ yìí pọ̀ ọ̀pọ̀pọ̀ yìí pọ̀ ọ̀pọ̀pọ̀ yìí pọ̀. kí ni yóò pọ̀ náà ṣé òòsùn sábẹ́ ìsìn ni. Ah, kí ni mi ti fẹ́ rí ẹ̀ nínú ìlú wa tó bá fi ìgbó ológun kan tó gbọ́ àbújá abaláwo kan máa sọ ipá àgọ́ amú rẹ̀ wá tí ó bá mú ẹ bọ́ọ̀bù wà tí ẹ ló bá rún ẹ a máa lọ fi parí yín. oògùn ìyá bá ń ṣàyè bá jẹ ewé ẹkẹ yọ kan yín. ogbó lásán tó bá fi ọmú ẹṣin gbàdúrà sílẹ̀. àwọn yan mi. lóòótọ́ àwọn akọ́dà ló ń wà àwọn àwọn akọ́dà ẹnu wọn ò bò. àṣé ìyẹn nìkan. bí ọbẹ̀ sàn pépà yóò máa náwó nà. ọjọ́ wo gbọ̀ngàn ló ti fi owó ìrànlẹ́bù sí ilé ìgbẹ́yìn. tí onílọ́bẹ̀ wọn ká pè mí ní Caesar. Caesar. lọ ṣẹlẹ̀. yeah i'm fine jọ ṣé mo ṣì bá kẹ́hìndé lé. yeah ó wà nílé ọ̀dẹ̀ ṣọ́ọ̀pù kò sí problem. trying to. Ìfẹ́ kí ló ṣe? Ojú ẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ bákan. Bísí ló yọ. Àwọn custom yẹn lọ́tọ̀ wọ́n ti ṣe bó ṣe máa ń ṣe. Again? Yes, again. Ah. Yes, again. In fact, ọjà tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́tẹ̀ yìí ó pọ̀ gan. Ah. I swear to God. Well, ó nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ń sìn bá ronú o ronú yẹn o stop pé nǹkan tó ti ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ mọ́ I don't want you to start overthinking yourself. ojú ẹ̀ bá ti wo kó mọ̀ tó lọ da nǹkan mí sí lára. ẹ jọ torí ọlọ àdúrà la máa máa gbà àdèmọ àjọ láti take some other few steps láti rí bóyá bá ṣe máa rí ṣe gbogbo ẹ tí gbogbo ẹ máa wá okay I don't need you to be like this please. Let bí ń ṣe ìgbọ̀n báyìí ń dẹ́rù bà mí o. ìfẹ́ mi ò rò máa jẹ́ kó lọ lé báyìí o ah, ilé tó tó ṣá ń doríkodò tó ń doríkodò every time kó má lọ ṣe rẹ̀ léṣe nílé eh, ó dé jó náà don't worry a máa wá nǹkan ṣe sí ibi ló máa sùn nǹkan tó tiẹ̀ dùn mí ni pé ti ọ́fíìsì mo fẹ́ lọ báyìí. Eh, there is someone I have to stand in for to to fẹ́ overnight so I will have to come back home tomorrow morning very early I promise I will be here very early a máa sọ fún to kó bá mi prepare to to tó tẹ̀lé fi síkùn cause mo rò pé ó ti jẹ́ nǹkan bóyá wà ẹ̀. kò sí ọ̀la because lílọ léyìn gan lè wọ because bọ̀bọ̀ yíbo kan ọjà wà lára àwọn ọjà tí wọ́n gbà ah. kò dẹ̀ kí easy ara tó bá dé ọkọ̀ máa ma pariwo ah. so my bẹ́ẹ̀ sábà kí n sinmi tó bá dẹ̀ máa dọ̀la máa I'm nǹkan tí màá ṣe next. Ah, I'll never trade your love for anything. Don't worry, everything is going to be fine. We're in this together, okay? Thank you. sorry ẹ. no problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi máa ní ìdí ọbẹ̀ kó jọ torí ọlọ́run kó bá mi dé kí ẹ nífẹ̀ẹ́ mi kò ní lè padà sílé lálẹ́ mi. why. Mm, ó ní little problem kan pẹ̀lú ọjà tó ń expect ni and mo rò pé wà ní good shape gan bó ṣe wà yẹn because he's really getting to him and kò tí ì jẹun mo wà mọ̀ bẹ́ẹ̀ lè bá mi take care tí máa fi dé ó tilẹ̀ kókó bá bá mi get nǹkan tó máa jẹ jọ̀tọ̀rọ̀ lọ́mọ adé làárọ̀ là very early. <laughs> ìyẹn ò kí n problem i'll take care of him after all your problem is my problem. Mm? thank you that's why i love you tí màá ṣe say anything. tí mo promise pé mo máa watch ṣe night duty tí mo máa represent ẹ̀ cause kò sí around Mama, long lọ bá dúró time dẹ̀ ti this is almost seven jọ̀tọ̀rọ̀ ọlọ́run. i will do I'll that for you kò sí problem. o ṣe díẹ̀. i'll call you. ẹ̀yà má pẹ́ ṣùgbọ́n. all right. all right then. fm. ọ Táíwò. orí ìrònú yìí ṣe wá ni wo ìrònú mà san gbèsè. o let me give you an advice nǹkan tó kàn nídìí láti ṣe nísìnyí pé kó o jẹun kó dá nǹkan sára kó dẹ̀ bọ́ sígboro gbogbo nǹkan tó ń ro yóò tó rò Seriously, Taiwo, Oli, understand. <sighs> Nífẹ̀mí, honestly, I understand. Ṣòrí tí ẹṣin bá dáyàn, èèyàn máa ń tugun. Eh? honestly you have to be good for yourself gbogbo nǹkan tó ń need láti máa rò Huh? tí ẹ ṣe kọ́kọ́ gba ilé kò mú náà kọ́kọ́ ètò ìkọ́kọ́ balẹ̀ náà. Hmm? ó mi ò rí lè ṣẹni tó láìkọ ti báyẹn báyẹn mo fẹ́ mọtí. <sighs> ara àwọn nǹkan tó máa ń ṣe tó máa ń bí mi inú lélẹ̀ má máa ṣe ni ẹ́ tí ẹ gbà mu díẹ̀ náà kọ́kọ́ ẹ fi balẹ̀. Táíwò. Ah. ọtí mélòó ló wá mu ní ìsìn tó ti sáré ń fòjò pòjò ojú yàtọ̀ sójú náà nífẹ̀ẹ́ mi. mo ti ṣàlàyé fún mi tẹ́lẹ̀ pé ijó tí kì í bá ṣe ju ẹni ni wọn là ń kó gbẹ̀du ẹ̀ mọ́ lójúde ọba hmm. please just take it ó ń ṣojú mi bákan bákan mo sọ fún ẹ pé mi ò rí lè lójú ọtí náà. báwo ló ṣe ń ṣojú ẹ nífẹ̀ẹ́ mi ètò ìwọ̀n mo fẹ́ sọ fún ẹ. kí ló fẹ́ ṣanra. o need láti ṣanra. Hmm? ṣé by the time tí mo fi máa massage ẹ tán gbogbo ti tó wà lójú ẹ gbogbo ẹ máa kákúrò. ṣọ́ṣọ́ pé massage ni mo ní jà. Ah, Taiwan, 20. gbàlúra. àyàtà sorry me me understand. o understand báwo. ṣé kìí ṣe pé. ẹ nà ó. kí ni nǹkan tó ń ṣe. ó jẹ́ súnmọ́ bí kò jẹ́ ká ṣe nǹkan tá fẹ́ ṣe lójú ọjọ́. half time la ṣì wà o lélẹ̀ tílẹ̀ dẹ̀ ti mọ́ yìí géèmù ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. ìwà títa nìyẹn. èmi àti ẹ náà ni ọmọ a ní láti complete game mi. ìwà títa ni. wọ́n máa wọ ọṣọ báwo ló ṣe ṣe báyìí náà onífẹ̀ẹ́ ni. come on leave me nífẹ̀ẹ́ mi nàbà ò ló ṣe. ṣé kẹ́hìndé ò tí ì dé ṣá. Táíwò nífẹ̀ẹ́ mi. ẹ máa fún un lé o àti jẹ́ o. Báwo ni I'm fine, but I'm tired. Like seriously àlejò kan. ó wà nínú rúùmù wa òun náà ni mo ní pé kí n tiẹ̀ prepare nǹkan kan fún kó tẹ̀lé rí fi sínú kó tó di máa lọ láàárọ̀ yìí. Mm, thank you so much. I really don't know how to thank you. Sheko. Oh, oh, you know I'm always at your service now. That's what I love. <laughs> Jẹ́ kí n sáré lọ bá, ó ti máa miss me gan. Uh, ó dà I can't wait to see him either. Báwo ni ṣe? And I've told you pa ma resolve issue. Má má she buy now. náà, she buy now. báyìí náà. Ojú ẹ̀, ojú ẹ̀ bọ́ mo da ẹ̀ ní ṣe Eh now, look at you now. Àbí o sùn dáadáa ni? Ẹ ọ pọ́n síbò kò jẹ́ pé mi ò sùn ẹ níbo ló wá dà kí ló yẹ tó ń de kíní. mo ti fẹ́ máa lọ lórí ilé ah, ah, ilé ibo. in fact ilé gan ni mo ti máa lọ lórí ẹ̀yìn ilé bó wà nílé. Ah, oúnjẹ kọ́ ni Táíwò sọ pé òun ṣe. Táíwò ó ń ṣe oúnjẹ fún mi. èyí tó sọ pé kò ní pẹ́ ṣe tán ó máa jẹun kó tó lọ ṣé wàá rò pé máa fi ẹ sílẹ̀ kó o fọ́ ni ṣá. ó ní láti jẹ nǹkan kan náà wọ́n á jẹ nǹkan náà àṣùfẹ́ kí wàhálà mi já sásọ ni. nǹkan tó máa jẹ náà ni mo ti ń prepare látàárọ̀ so you have to eat before you leave. Hmm? Okay, I'm sorry. I don't want to eat anything, okay? Thank you. Oh, you must eat before you leave. I said I don't want to eat anything. Hello? Baby. Uh, baby, I'm going. Ife! Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ah, ah. Ife! Irú kiri ká pè kí ló ń ṣẹlẹ̀ láàrin ìwà àti nífẹ̀ẹ́ rẹ̀. nǹkan tó sọ fún ẹ pé ó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ náà tó dẹ̀ ti wá mọ̀ kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi. kò sí kankan tí màá ṣe fún ẹ ju kí n fa ilé kóòtù ọlọ́run lọ́wọ́. o ò nílò àti gbé mi lọ sí kóòtù ọlọ́run kóòtù ayé ni kò gbé mi wá sí. Táíwò màá rí eléyìí gẹ́gẹ́ bí àṣìṣe so màá foríjì ẹ àmọ́ má daṣọ irú ẹ̀ ṣòro mọ́ o. oh ní nǹkan tí mo ti tọ́wò tí mo ti rí bó ṣe dùn tó lẹ́yìn kó jẹ́ kájọ máa jẹ lọ lóko. ó tó bẹ́ẹ̀. Ah, tó bá wá sọ wípé ká má jọ jẹ o. a jẹ́ wípé màmá dánìkan jẹ́ nìyẹn. ẹnìkan ayọ̀ lọ fẹ́ nìkan ni. a jẹ́ pé wọ́n ló máa lọ fún mi. Ah! yá ìwọ ló máa lọ fún mi. ìwọ ló máa lọ fún mi.

báwo ló ṣe wá rí ẹ wò mí èmi ò kàn mọ nǹkan tó yẹ kí n sọ ni àmọ́ ẹ má làárọ̀ àlàbẹ̀ yẹn sí mi mọ́ ẹ má là sí mi mọ́ rárá. Táíwò kí ló dé náà wáyé tó ṣe máa bá ọmọ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ̀yin máa ń pì kí ràlà tó fẹ́ la ni. ẹ gbà mí o. báwo ni mo ṣe bá wọn sọ̀rọ̀ ṣé wọn náà rí pé ọ̀rọ̀ burúkú ni mọ́ mi ń sọ jáde lẹ́nu ni. a ní kò yẹ kó máa bá ọmọ mi sí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. èmi ò mọ nǹkan tèmi ń sọ àbí kí n sọ pé bóyá wà àti mọ́mì lẹ́jọ́ mọ nǹkan tẹ́jọ́ ń sọ. wò ó fílẹ̀ fílẹ̀ o jẹ́ ó máa gbómi lẹ́nu bó ṣe máa ń ṣe ń tiẹ̀.

Hello. Hello. Kí ló wá ṣe? Boss, God said the man you cancel my meeting first. Come on, why like this? Mo fẹ́ dé lónìí. I need to know why you're here. Oh. Yes. Anyway, èmi kàn ní kẹ́mi wá congratulate ẹni pé But bọ́ọ̀ tèmi àti ẹjọ́ gba ti score and the result is positive. Yeah. you see uh, at times nígbà mi Oman máa ń o máa ń ṣe bí comedian lójú but trust me mo sì ń mood fún You bye to ti your play ball and ball will play to score. ò ń béèrè lọ́wọ́ mi mi àtẹnitajọ play ball anyway boy I call ẹ̀ dáadáa kó lè rántí ìgbà tẹ̀mí àtẹjọ play ball yẹn ṣá. sorry ṣé nǹkan kan wà láàrin mi àti ẹni oh ó fẹ́ sọ mi pé o mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti àbí. kí ló ṣẹlẹ̀ láàrin mi àti ẹ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ please go out. kémi bọ́ síta. yes. ìwọ sọ kémi kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ èmi àpẹ ẹlẹ́rìí wọn ni máìtì sọ fún mi pé kí n jáde. ẹlẹ́rìí tó fẹ́ pè yẹn gangan ni mo fẹ́ rí because mo máa ní láti rí ẹlẹ́rìí pẹ̀lú jàgàjàgà tó ń sọ lẹ́nu yẹn. Ah. yes. kò tí ẹ wá sẹ́lẹ̀rì tí mo fẹ́ pè ní ìsìn èmi àti ẹ gan náà lẹ́lẹ́rìí ara wa ká tiẹ̀ sọ pé o ti mọ tí yóò ń gbà tá a fi ṣe nǹkan yẹn ìgbà tó jí o ṣàlọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa. èṣù èṣù yẹn you this girl èṣù please just go out just go out mo ní interest lórí gbogbo jágàjàgà tó ń sọ just go out go. mo máa jáde máa jáde ṣùgbọ́n nǹkan tèmi àti ẹjọ́ sí. sílẹ̀ fi jọmọ gbogbo ayé ló máa gbọ́ I'll go out just go useless thing. go ó dẹ̀ gbọ́dọ̀ wá sínú ilé yìí mọ́ ó dẹ̀ máa kó ní tiẹ̀ níwájú tó ṣe ń lọ yẹn. yeah yeah yeah yeah ọtí ọtí ọtí ọtí ọtí àwọn ẹ̀fọn. umagiza Come in. never trade your love for anything. Our daddy. Baba Beji. Baba Beji bí ti báwo. Àdúrà ni mò ń àdúrà mi ni wípé nígbà tí ẹ̀yin méjèèjì bá fi máa fẹ́ra yín ìbejì lè máa fi ṣe first born. ah, ah baby ilé ẹni tó lọ dájú kò sí bẹ́ẹ̀ tó kárí jọ bẹ́ẹ̀. nothing darling make i feel like me how are you. i'm fine well it's black friday and i was just thinking bóyá o máa lè gbé àwọn mẹ́ta as in ká mẹ́ta ṣeré jáde ká lọ pick some few things. Yeah. And I think it's going to be fun. Yeah. Our method, Abby. Of course, our method. I'm sorry, darling. I don't want to go out. Èmi máa wà nílé ntẹ̀ mi, mo lè fún ẹ lówó. Kẹ́ra anything tẹ́ bá fẹ́ Why no? Uh-uh. <laughs> Mm, but nífẹ̀ẹ́ mi, why tó fi ń ṣe yan bí ọkà báyìí náà? Uh-uh. Ó dẹ̀ jẹ́ ká lọ enjoy ara wa. Mi ò ṣe yan bí ọkà mi, ò fẹ́ enjoy ara mi ni. Mo fẹ́ fira mi lọ́kàn balẹ̀ sínú ilé mi. Oh. <laughs> That's why I go back and go Me, I'm not going anywhere again. No matter what, you silly. I'll stay with you. okay, baby, no problem. Okay, o ta imejeji bá ti sọ wípé ká má jáde mọ́. A jẹ́ wípé ebi ń pa èmi o. Ṣé oúnjẹ ló wáyé wá jẹ ni? Ṣé bá jẹun nílé ká tó máa bọ̀? Ẹbí ṣàwọn pa mi, mo Oh, oh, you come inside the room, oh, me, I want to call Joe. I plenty things I want to gist nífẹ̀ẹ́ náà mo mọ̀ pé torí tèmi ló ṣe fẹ́ gbé wa jáde anyway kò sí problem àmọ́ kó tó di pé wàá wọnú ilé lọ ṣe nǹkan tó fẹ́ ṣe fún jẹ́ kí mi sáré di kọ́tìmù kó sáré ṣe nǹkan tèmi fẹ́ ṣe ara mi wà lọ́nà wà jẹ́. ráhùn pé bóòtù kan tún lórí àbí ṣé èèyàn ṣáà. darling. Yes, baby. Mo mà ní question kan fún ẹ mi wàá mọ̀ bóyá o uh. answer fún. Ah, gbogbo ìbéèrè tó wà láyé ni ó ní answer. You just ask your question. Okay, my love. Kí ni nǹkan náà láyé yìí tó lérò pé mo lè ṣe fún ẹ? Tó lè pa náà fẹ́ wáyé. Irú question burúkú wo ọlọ́run má jẹ́ kárí ọlọ́run má jẹ́ kárí ní nǹkan tó máa pa náà fẹ́ wa. àmì bèbè ọlọ́run ní jẹ́ prevention is better than cure ó dẹ̀ máa ń da irú àwọn nǹkan báyìí nígbà míì kákọ̀ mọ̀ nípa ara wa a lè mọ̀ pé nǹkan tó lólùfẹ́ mi ò fẹ́ lélẹ̀ to tó fẹ́ lélẹ̀. ṣé ọlọ́run má jẹ́ kó ṣe nǹkan tí ó mi ṣé wọ́n ń rò láti ṣe nǹkan tí ó dáa fún mi. ọlọ́run má jẹ́ mo kàn ń mọ̀ mọ́ béèrè ni èṣù bí èèyàn èèyàn bí èṣù tó máa darí mi àti ẹrù ọlọ́run ní jẹ́ kó wáyé. àmì ló máa ń lè jìnnà sí wa ló máa ń lè jìnnà. èmi ni my baby. lórílẹ̀-èdè tó lè ká ṣeré jáde. ó oh, ẹ ṣàṣìwẹ̀ jáde yìí náà. Ah, mo dáhùn mo dáhùn mo dáhùn ara mi ò lélẹ̀ mọ́ kí ni mo ti wọ́n ṣe nínú yẹn lọ́wọ́ àbí kí gbogbo wọlé ká dà gbogbo ẹ̀rú ni. àwọn nǹkan tó ń ṣe lò lóko ẹ̀. ọkọ tìyàwó alùbẹ̀m̀bẹ̀ ṣẹ́yìn méjèèjì tó fẹ́ máa ṣe kínní lọ́sàn-án gangan ni abẹ́rẹ́ ìsìn tẹ́ fi fi mílẹ̀ sí sitting room nìyẹn. ṣé wọ́n máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ lọ́sàn-án ni. ó yà mí lẹ́nu. kò sígbà téèyàn ò lè ṣe o ìṣẹ́jú mélòó lajá fi ń gbé egun. mi ò rò pé ó ní ọ̀rọ̀ kan láyé tó tóbi tó wúwo jù lẹ́nu ẹ̀ láti sọ ìwọ ò mọ̀rọ̀ tán kì í sọ tiẹ̀. bóyá reason tí nífẹ̀ẹ́ mi fi sọ pé òun ò ní gbé wa jáde gan nìyẹn ọ̀rọ̀ wo ló tóbi lẹ́nu mi tí mi ò ní ẹ̀sán. ẹ má bínú wọn ti gbà kó máa gbé wa jáde. yes ẹ ǹlẹ́. wọn ti gbà kó máa gbé yín jáde ah darling ẹyin méjèèjì máa lọ lè gbẹrun kí n kò sáré change. <laughs> ó fọ́nìṣà àwọn ló ń lọ ní living room. òun ló máa living room wo jọ bọ́ síta ọkọ mi fẹ́ change èmi kò máa bá ẹ pick aṣọ tó máa wọ̀. ó lè change lójú àwọn méjèèjì náà. change kọ apc ni lọ́jọ́ wo abẹ́gi jọ. mo ń ṣeré ní kíni. lọ lọ fún ẹ lọ ó yá tẹ̀ka ọmọ aṣọ. Okay, darling. Hey. mi ò rò pé wọ́n bímọ rí lẹ́yìn ṣá. torí tó bá jẹ́ wípé wọ́n ní oyún rí nílé yín wàá mọ bí wọ́n ṣe ń ṣètọ́jú oyún ṣé wàá sọ wípé o mọ̀ pé ó tún tó time kó mú mi lọ fún antenatal àbódìgbà tó bá di ọ̀la tí máa bímọ kó tó mọ kó tó yẹ kó ṣe ni. ìwọ ọmọbìnrin kí ni problem ẹ náà jọtìrì Ọlọ́run kí ló kàn mí pẹ̀lú oyún egbére tó wà nù ẹ kí ló kàn mí pẹ̀lú oyún òṣì tó sọpọ ní kí ló kàn mí pẹ̀lú oyún ẹ̀mí mímọ́ oyún tí mi mọ̀ ń pa tó ń pariwo káàkiri tí mo bá mọ̀ pé wọ yìí ni mo máa jírí mo ṣe ń bọ̀ ta ni in fact màá ti kọ́kọ́ jí jáde tipẹ́tipẹ́ because ẹni àìjírí ẹni àìjí kò ní ẹ kí ni problem ẹ̀ náà Táíwò. <laughs> o bá tiẹ̀ má jáde kúrò nílé rárá o bá má jáde kúrò nílé ṣé nǹkan tó ń sọ fún mi ni pé o ìwọ kọ́ ló fún mi lóyún àbí ibo ni mo ti ń gbóyún bọ̀ àbí ta ló lóyún i don't understand you. èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá o lóyún lójú àlá ni because mi mọ nǹkan kan nípa oyún tó wà nínú ẹ. èmi rò pé ẹni àpọ́nlé ni ẹni mi ò mọ̀ pé ẹni àbùkù ni ẹ by the time tí bá fi máa díù pẹ̀lú ẹ̀ tán wàá mọ̀ pé kakí nòbí lẹ́dà. kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún mi because kò sí bọ́mọdé ṣe máa tètè jí tó kó ló máa bá kùkùté anything tó bá fẹ́ dán wà bọ́ lọ́wọ́ wájú because mo ò jẹ̀bi ẹ rárá eléṣù ni ẹ mi ò jẹ̀bi ẹ. máa jẹ́ kó mọ̀ wípé air condition dá àgùn dúró máa sọ agbárí ẹ̀ máa sọ di oven bread. ṣé o ti gbọ́ ẹbẹ̀ mo sọ fún ẹ ẹ ò ń wọlé lọ àbí ó dáa. èmi ò wọlé lọ jáde tó bá ti yẹ wá kúrò. ìwọ ń jáde lọ àkòsí problem ṣé o rí kí obìnrin tó àkọrin kọkùnrin tó àkọrin ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ṣó ti gbọ́ máa lọ. Ah, Once again, I'm sorry, Taiwo máa bínú sí mi. You see? mo padà sọ mẹ́ta tí ẹ̀dá ń sùn ni nítorí ẹ kí n pè nìyẹn mo kọ̀ wípé fine ọmọ ni kẹ́hìndé máa bí fún mi tóun náà bá lóyún oyún tí wọn náà dẹ̀ ní iná kẹ̀dẹ̀ ni ọmọ ló máa fi bí fún mi sọ wáyé tí mo máa ní kí wọ́n lọ ṣẹ́yún táwọn yorùbá dẹ̀ ní ọmọ kan kì í pọ́ ọmọ kan jáyé <laughs> you know má má bínú sí mi jọ. <laughs> o ò ní ìdá ti bẹ̀ mí náà ṣé bó ti sọ pé kò sí nǹkan kan tí mo máa ṣe o tún ṣì ń bínú ni tó bá ń sọ̀rọ̀ báyìí hmm? èmi ṣáà ni mo invite ẹ fún ara mi tí mo dẹ̀ sọ fún yín gbogbo nǹkan tí mo sọ mo ti kó jẹ time tí mo sọ gbọ́ ọ̀run ọ̀rọ̀ yẹn boat kan tú ni ọtí ń sìn mo ti tún boat yẹn dé. ìṣòro lọ́wọ́lọ́wọ́ ti ń wá igan tó bá ní ká wọnúlé ká tọ̀pẹ̀ mú rẹ́dí. ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ gbóyún mi fún ẹ mọ̀ a ní kó jẹ́ ká pariwo síta fáyé jẹ́ ká yé gbọ́ nǹkan tá a sì ti lè fi jóná sẹ̀. Táíwò kí ló fẹ́ gẹ̀ níbi wàhálà náà ẹ eré wo ló fẹ́ jẹ́ ń bẹ̀ níbo ló wá forúkọ sí tẹ́lẹ̀ tó lọ ń sapá bí ẹ̀yìn <laughs> ó ti mọ bó ṣe máa ń mú mi. Ah, àbíbá lórí <laughs> mọ̀ pé inú ẹ le. <laughs> anyway mo fẹ́ lọ yí zara mi oh. and tí n bá ti dé ó máa wọlé ó máa bá mi gbé gin jáde sórí gbogbo àwọn ẹlẹ́rìn dòdò ilé yẹmi ò láìkẹ́ ìwọ náà dẹ́ mọ̀. ah òótọ́ ni ọkàn mi tẹ̀ tí mo máa rí kò sí nǹkan tó fẹ́ mu tí mi ní gbé jáde fún ẹ ṣùgbọ́n. díẹ̀ o. Yeah, Mumbo. <laughs> Yeah. Ah, o lè lo toilet tọ̀dọ̀ tèmi náà. Yeah, yeah, yeah, yeah. Da, da, da, da, trade your love for anything. Cause I'll love you till the end of my life. Ẹni tó gbọ́n tó lẹ́nìkan ògùn, ó ń gan ní bàbá òmùgọ̀. Aluwalá ológbò ẹ̀ ṣe bọ́gbọ̀n àti kẹrànjẹ lásán ni. Ìtọ́ ògbọ́n mi, èmi kò mọ̀ mọ̀ ṣe bí ẹni pé mo fẹ́ lọ ni, kó o lè ráyè pàtó ọwọ́ ẹ̀. Ìwọ nífẹ̀ẹ́ mi, ìwọ fẹ́ drug mi, ó fẹ́ yọ oyún inú mi wàláì mẹ́ta láì tó bẹ́ẹ̀ wọn ò tí ẹ̀dá débẹ̀ ni ìwọ ní nǹkan tí màá fojú ẹ̀ rí màá fẹ́ kó lọ bá mi sọ fáwọn tó bá kọ ẹ wípé eléyìí tí wọ́n kọ ẹ yìí ó kéré láti wá jíṣẹ́ yẹn ṣó ti gbọ́ òpònú. nuisance good for nothing man ìwọ sórí tinubu wa bí mi ìbẹ́ta ni màá fi oyún tó wà nú mi yìí bí ìwọ ló dẹ̀ máa fága wọn dídìrín ìwọ fẹ́ drug mi ó lọ pa àwọn yòókù ọkọ sọ fún un pé òun tó jẹ iṣẹ́ tó ran ẹyẹ òun tó jẹ òkò èṣù ni bèbí i said it said it èṣù ni èṣù lóbìnrin tó máa ń sọ èṣù yẹn gangan ilé ilé gangan lè ṣù yẹn ọgbọ́n ò ní mo ti fẹ́ dá try my best. rántí promise tó ṣe fún mi. mọ́mí mọ́mí kí ló ṣẹlẹ̀ mo fẹ́ sọ̀kọ̀ fún yín yìí. Um, mo ti ṣe ẹlẹ́dàá kẹ́hìndé mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bẹ̀ kó dáríjì mi torí mi ò mọ̀ pé èṣù lè tì mí títí débi wípé mo máa kọlu ẹ̀jẹ̀ mi. ìtumọ̀ kí ni ìtumọ̀ kan tó ń sọ yẹn. Táíwò wo o ò lè ṣẹ̀mí láíláí we are sisters o ní láti máa tẹ́wọ́ máa ṣe báyìí náà ẹlẹ́dàá bàbá wa àti ìyá wa mi jẹ́ ká ní ogun èdè àìyedè láàrin ara wa kí ló ṣẹlẹ̀. kẹ́hìndé mo ṣe é. <laughs> fi rádaràda sílẹ̀ kó sọ̀rọ̀ jàre kí nìkan tó ṣẹlẹ̀. láàlú ògiri òkò ni abániwọ́ràn bá òrì dá òun ló tì mí títí tí tó tì mí dọ́dọ̀ nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi náà kẹ̀dẹ̀ rèé kò ṣe méní kò ṣe méjì ló bá rọ́nà bò mí lèmi náà bá gbaná sára. <laughs> ẹ ọmọ yìí rékèrè yín gan ti pọ̀ jù irú eré burúkú ò ní wọ́n tí wàá gbédé lọ́sàn-án yìí báyìí. ẹ. Ah, ṣé wọ́n dẹ̀ sọ wípé oyún ẹ̀sìn kẹ̀dẹ̀ rèé kì í ṣe é ṣẹ́ <laughs> èṣù ló tì mí débi wípé ah, mo lọ lóyún fún ọkọ àfẹ́sọ́nà ìkejì mi. ṣé ṣeré kéré kò kò bá dáradára sọ̀rọ̀ jáde kí ni ìtumọ̀ gbogbo tó ń fọn lẹ́nu táìwò jọ torí ọlọ́run ṣòro ọjọ́ mi tó bá fẹ́ máa practice mo ṣe máa ń ṣe film bóyá o ní passion for acting má máa fi orúkọ boyfriend mi má máa kọ sí script má máa ṣeré tó bá fẹ́ ṣeré má máa fi irú nǹkan bẹ́ẹ̀ ṣeré ọlọ́run má jẹ́ ká rí oògùn tó fi máa lóyún fún nífẹ̀ẹ́ mary bukiti in jesus name ọjọ́ ọmọkọ tó ń ṣe o. mo mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí ó lè fẹ́ ru yín lójú tó bá jẹ́ wípé ẹ gbà mí gbọ́ ẹ lè mú fóònù yín kẹ́ ẹ kọ́ nífẹ̀ẹ́ mi kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé kò sí nǹkan kan tó transpire láàrin mi àti ẹ̀ tó doyún ó máa sọ fún yín. dúró dúró dúró. ká tẹ̀ gbọ́ pé ìwọ máa ń kó téèpù jẹ bó ṣe máa ń kó jẹ every time mo mọ oríyàn tí mo ní gẹ́gẹ́ bẹ́ẹ̀. ìbéèrè kí ni mo gbọ́ pàlàpàlà kí ló ń sọ. ṣé o ṣe kọ́mẹ́dì ni jẹ́ lọ máa act film. èmi mọ orí èèyàn tí mo ní cos mi ò láìpẹ́ yẹn ń ṣojú ń sìn má máa ṣojú bí àpò serious mi ò láìkẹ́. Like nonsense nonsense ló ń abiru nonsense eré wọn ló ń ṣe. o ti ring. What's up, babe? Bye. Wá wá wá. Kí ló dé tí wọn náà ń kó tẹ́lẹ̀ jẹ? What's going on? Nífẹ̀ẹ́ mi, voice ẹ̀ ń gbọ̀n. I'll call you back. Mi ò parọ́, oh, voice ẹ̀ máa gbọ̀n. Mo lóyún fún. Bẹ́ẹ̀ ni sọ́hun kí ló ń sọ? Bẹ́ẹ̀ ni sọ́hun kí ló ń sọ lẹ́nu? Kí ló gbé jàdé ẹ̀? Kí ló gbé ọjà rẹ̀ kọ̀? Kí ló? Mami. Mami ọmọ kọ́lọ̀ ọ̀rọ̀ yìí. Ọmọ ìwé máa ń láró nù. Kí ló sọ pé kí ló sọ? Kí nìkan tó kọ́ sọ nígbà tó dé bí báyìí? nífẹ̀ẹ́ mọ́. mo jí ṣọ̀tún kò fi erékeré tó ń ṣe kò fi sílẹ̀ kí ló dé. Hmm? wá rí ìwọ wá ti dín. ọ̀rọ̀ tó sọ lẹ́kọ̀ọ́ mo fẹ́ gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ mi ò rẹ̀ mi ò rẹ̀ ní tí mo sọ mo kò fẹ́ bí ni kò mi ò gbọ́ dáadáa. ẹgbà mi ọ̀rọ̀ lèmi náà sọ fún ẹ kí ṣe pé bóyá pé nǹkan kan wà ń bẹ̀. ṣé o ṣe é ṣe é ṣe é wá ní ẹni sùn rẹ má ṣe. ẹni bá rí ẹ tó lóun rèjò kó sá lọ onítọ̀hún ti wọ wàhálà tó bá rí ẹ báyìí sí wọn á rò ti rí ọmọkùnrin gidi jọ torí Ọlọ́run arákùnrin kí ni mo ṣe fún ẹ. tó mú òkúta tó fẹ́ dà sínú gàrí mi kí lè ṣe mi. tó mú ọmọ ìyá méjì tó bẹ̀rẹ̀ sí ní kí wọ́n mọ́lẹ̀ o ṣe títí o mú kan òrọ́ lóyún ìwà ìtìjú gbà ní nǹkan tó ṣe yẹn. sorry ma mi mi really understand. o ò lè understand ọ̀nà tó fẹ́ gbà understand dà kò lè yẹ aláìní tìjú. Ma, tọ́ bá pẹ̀lú jẹ́ kí n ṣàlàyé. shut up mi ò expect pé ní tèmi máa jáde láti ẹnu èyí bó o máa fẹ́ sọ̀rọ̀ wo wo bí jẹ́ ẹ sọ fún ẹ pé only thing tó kù fún ẹ báyìí ní nǹkan wá bó ṣe máa yọ oyún èsì tó lọ fi sí ara ọmọ mi tí ò dẹ̀ ní fa wàhálà tí ò ní mú wàhálà kankan dání ṣó ń gbọ́ mi lẹ́yìn yẹn jọ àtọ̀tún àtòsì kò sí èyí tí mo fún ẹ nínú àwọn ọmọ mi méjèèjì mo fẹ́ kó rìn jìnnà sí wọn má jẹ́ rí ẹ sàkání wọn mọ́ o in fact má jẹ́ rí ẹ nínú compound má jẹ́ rí ẹ nínú ilé mi mọ́ ṣó ti gbọ́ now get up and get out. I'm sorry. oníranù fàwòrajà oníkíní kò mẹ́bí oníṣekúṣe ọkùnrin ẹni tó bá rìn sìn wọn lọ ti rọmọ dáadáa. rubbish. ah mi ì má dojú tì í. ìgbà ògbó ti dé tán. mo kọrin ọpẹ́ sí Ọlọ́run mo dúpẹ́ pé òun tí mo béèrè òun ló fún mi. mi ò mọ̀ pé paramọ́lẹ̀ ló fún mi tí mò ń pè lọ́kì. àmọ́ síbẹ̀síbẹ̀ mo dúpẹ́ wípé àkókò kọjá kó tó tan ìmọ́lẹ̀ sí fún mi láti mọ̀ wípé àkéèké ọkùnrin ni mo bá rìn. olólùfẹ́ mi iná nìkan ló jìn jù ṣùgbọ́n ọlọ́run mọ̀ bí tí ìfẹ́ wà nínú ọkàn mi ọlọ́run mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí ń ṣèfẹ́ nú mi ọlọ́run mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣe dúdú ní mi nǹkan tí mo ṣe kò tí ọkàn mi wá rárá trust me. èmi mà ti mọ ibi tí ìfẹ́ mi wà ó ti rí i pé inú ẹrọ̀fọ̀ ló bá mi tọ́jú ẹ̀ sí. no darling no. kò burú ṣùgbọ́n bí orí ò bá ń jìyà pé nífẹ̀ẹ́ mi adabiada o adabiada o. baby please. nífẹ̀ẹ́ mi. darling I beg you beg you. àdàbí tí máa ń lo inú méjì pẹ̀lú ẹ nífẹ̀ẹ́ mi. àmọ́ kẹ́hìndé èmi náà lo inú méjì pẹ̀lú ẹ bàbá kò tiẹ̀ fún mi láyè kó gbọ́ tẹnu ẹ̀ kó gbọ́ tẹnu ẹ̀gà mi náà wọ́n fún mi láyè kó gbọ́ tẹnu ẹ̀gà mi. tẹnu ẹ̀gà kí ni ẹ̀gà ẹ fẹ́ pa tó máa kọjá àtò nífẹ̀ẹ́ mi ó fà ilé kọ́ọ̀tì ọ̀nà lọ́wọ́ máa bá gbé o ọ̀rọ̀ àjọsọ máa gbàgbé o ọ̀rọ̀ àjọsọ wa. Hmm, àwọn Táíwò yìí ti kó bá mi. ọ̀rọ̀ àjọsọ Táíwò yìí ti kó bá mi. ìwà làpótí tí mo fi ẹ̀yìn. ọlọ́kọ̀ tó ń gbé mi rìn káàkiri yẹn. àpótí tí mo fi ẹ̀yìn tì. And even he was sharing our love with someone else. Ìwọ lọkọ̀ tó ń gbé mi rìn káàkiri yè. Ìwọ lè jìká tí kò jẹ́ kẹ́wù mi ó bọ́ ní mo. born. tọ́rọ̀ àwọn ọmọ yìí wá ń takora wọn báyìí àbí torí mo bí wọn wọn ò jọra wọn ni. àbí àbọ̀ ah, náà tí mo gbà tọrọ wọn nígbà tí ojú ọmọ ń pọ́n mi. láyé mo ti gbé ẹbọ yìí wá bó ṣe ní kí n ṣe o ọ̀nà kọ́nà tó bá wà lábẹ́ ọ̀run yìí ni mo fẹ́ fi bímọ kó bá jẹ ẹyọkan kó bá jẹ méjì kó bá jẹ mẹ́ta mo fẹ́ dọ́lọ́mọ láyé o ẹ jẹ́ kẹ́ bọ mi kó jẹ́ tẹ́wọ́ gbà o ẹ bá mi gbà o. ṣì mí nígbà ìmọ̀ ni mi ò mọ́mọ́ ọlọ́run jọ má bẹ̀ṣẹ̀ yìí wò lára mi ah, ọlọ́run ọba má kẹ̀yìn àwọn ọmọ yìí síra wọn má dẹ̀ kọ ẹ̀yìn wọn sí mi dáríjì mi ọlọ́run. mọ́mi mi ò lè ẹ́fà gbà láyéláyé pé Táíwò ó fún mi tó bá wá jẹ́ pé lóòótọ́ ni mọ́mì ẹ sọ fún pé kó lọ yọ oyún yẹn o torí mi ò fi nífẹ̀ẹ́ mi báyọ̀ ṣeré o. sùúrù ní sùúrù kẹ́hìndé wọ ní sùúrù tiẹ̀ ṣé ẹ rí gbogbo nǹkan tẹ̀ ń pariwo lé lórí yìí kó dáa ẹ má jẹ́ kí àwọn èèyàn má bá wa gbọ́n ta sọ. wọn ò gbọ́dọ̀ bá wa gbọ́n ta o tó o bó ṣe máa yan oyún yìí ní kókókó tó wà lẹ́yìn sí. ó jẹ́ ẹ sọ fún ẹ ọ̀rọ̀ tí ìkejì ẹ ń bá ẹ sọ ó tọ̀rọ̀ ni o òótọ́ ọ̀rọ̀ wo ló wà nínú rẹ́kọ̀dì tó play nísìn. Táíwò mọ́mì. èmi ni mo play. fèémí àti ẹ̀ sílẹ̀ wo listen to me o máa ṣe oyún tó wà nínú ẹ̀yìn ni because mi ò mọ ọkọ tó fẹ́ káwọn ará boyfriend kejì ẹ ah, ah. ok nǹkan tẹ̀ sọ ni wípé káwọn èèyàn má bàa sọ pé mẹ́tàlá ẹ̀wọ̀n tí mi pọ́nrípọ́nrípọ́ dá ẹ̀ dá kó gba ọkọ mi kò sí ẹni tó lè gba ọkọ mi. gbogbo nǹkan tẹ́yìn méjèèjì ń pariwo lé lórí kó tó pariwo lé lórí. yes èmi mo ti rí ibi tí Táíwò tó ti gba ọkọ Kẹ́hìndé ẹ̀ àwọn méjèèjì dẹ̀ ń fẹ́ra wọ́n dẹ̀ ń ṣàbíyàmọ́ bẹ́ẹ̀ nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ sí wọ́n ọmọ tó bá mọ̀ pé o ò lè fi nífẹ̀ẹ́ mi sílẹ̀ o sì nífẹ̀ẹ́ ìwọ náà lọ lóyún fún kájẹjọ́ máa bẹ̀mẹ̀ kí nìkan tó débẹ̀. yíyá ẹ̀yọ́ mọ̀ yìí kò lè ní dà fún ẹ ẹyẹ ọmọ yìí. ẹ gbọ́dọ̀ ṣì tó bá mi sọ ọmọ yìí fún ọkọ mi ọdún náà ẹ̀rọ ayà wọn ọba ẹ̀sọ̀ ọ̀sùn sọ má mi má mi mo fọ ìtì mi. àlálà yìí tún ni wọ́n mọ ìtì mi àná mi tọ́ ọmọ yìí mọ ìtì mi. fi ju Kẹ́hìndé lọ èyí ni máa fi hàn ẹ́ ìwọ́n ah, fọ mi. ready. Ẹ bá ti délé wò ó. Kẹ́ ẹ máa rántí ọmọ ẹni tẹ́ ẹ̀ ń ṣe o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ má gbàgbé ilé o. Mo dẹ̀ wá fẹ́ fi dá yín lójú lásìkò yìí wípé ibi tí bàbá yín ò dúró rán yín dé ọ̀nà oríire yẹn mo wá ń ṣèlérí fún ẹ̀yin méjèèjì pé máa rán yín débẹ̀ kódà máa rán yín jù bẹ́ẹ̀ lọ ní agbára ọlọ́run tí ẹ̀mí bá ti wà ìrètí ń bọ̀ ṣé ohun tí mò ń sọ yé yín ẹ má dé gbàgbé ohun tí máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé. tọ́jú orúkọ rẹ gẹ́gẹ́ bí ahun ṣe ń tọ́jú nǹkan ní ẹ̀. bẹ́ẹ̀ ni nítorí ẹni tórúkọ ẹ̀ ò bá ti bàjẹ́ ayé ò bàjẹ́ àmọ́ ẹni tẹ́yẹ orúkọ ẹ̀ bá ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn. rere ó sàn ju wúrà àti fàdákà lọ. ọlọ́run dẹ̀ ní bá láyé jẹ́ ọlọ́run á máa fi ọgbọ́n kún ọgbọ́n fún yín a máa fi ìmọ̀ kún ìmọ̀ fún yín mi ò ní wá yín tì mi ò dẹ̀ ní sunkún lórí yín. thank you mommy àwa náà promise pé a máa ṣọmọ fún yín kalẹ̀ a dẹ̀ máa tọ́jú yín dáadáa. àmì lágbára ọlọ́run. thank you mommy love you too. ọmọ ìyá méjì tàbí lọ́jọ́ kan náà táwùwà àwùsá síra wọn ó yẹ ká fura pa èyí ti dògbò ìgbà ogbó ti dé èdùmarè wàá bá wa ta ẹ ṣe irú kí lè yọ. fi ẹ̀yìn tì. ìwọ lọkọ̀ tó ń gbé mi rìn káàkiri yè. ìwọ lè jìká tí kò jẹ́ kẹ́wù mi ó bọ́ ní mò ń rò. mo wá bẹ́ẹ̀ ni sórí mo ti ṣe é mo dẹ̀ ti ṣẹlẹ̀ dá igan dẹ̀ mọ̀ pé mo ti tàpá sọ́rùn mi ṣùgbọ́n nísìnyí mo ti ṣe náà ti jẹ́wọ́ gbogbo nǹkan tí mo ṣe bóyá mo lè láforíjì látọ̀dọ̀ yìí. tí ènìyàn bá rí òdòdó tó rẹwà báyìí nǹkan tó dára náà ni kéèyàn já kó sì máa bomi rẹ. <laughs> ṣé fọ́ọ̀nì ni. Ah, kò fọ́ọ̀nì mo kàn believe pé o lè descend solo kó má bá mi sòṣèrò tó ń sọ yìí nti báwo mi understand mo believe o yẹ kó understand pé mo n try láti express feelings mi ni. mo understand pé o n try láti express feelings mi but ó yẹ kó mọ̀ pé mi àti àjọsí ní sàwáwò mo ò sí ní category ẹ̀ ń tọ́ lè fẹ́ nà ó wọ́n nílò àwọn ló máa ń rí àwọn so jẹ́ kí irú ìgbìhìn yìí. all right uh, i'm sorry má bínú pé mo pe ìpàdé. oh no mo ò bínú mo mọ̀ pé ó nìdẹ̀ màá dẹ̀ make sure pé mo bẹ wá sẹ́ẹ̀tẹ̀ ṣùgbọ́n. all right. kẹ́hìndé um, nǹkan tí mo try láti sọ ni pé ó wù mí kí wà sí nífẹ̀ẹ́ mi máa ṣọ́rẹ́. mo tẹ́ o ìwà ó ló di pimp àti pé mo rántí pé mo sọ pé mo wọkọ̀ vision náà sọ fẹ́ pé wọ́n wá yàwó because I really don't understand. eléyìí tó ń smile tó ń rẹ́rìn yìí kò sí kankan láàrin mi àti ẹ o ọ̀rẹ́ lásán ni wá mo serious now and then Kẹ́hìndé ó ti gbàgbé pé mo mọ̀ ẹ́ dáadáa èmi àti ẹjọ́ ń gbénu lé ni tó o bá láìkì yàn o lè bá sọ̀rọ̀ for two minutes. ilé tó rọra ń Ah, tó ń smile yìí. nífẹ̀ẹ́ mi lórúkọ ẹ̀ nífẹ̀ẹ́ mi twenty six mi lélẹ̀ Kẹ́hìndé. Hmm. I'm ah, ọmọ kẹ́hìndé <laughs> i'm sorry mi more, me, mọ tí mo ti fẹ́ mọ̀rọ̀ mi mo ṣàkóso try láti jẹ́ kí Táíwò délẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ ni <laughs> tí mo ṣe wà igun ojú ń tì mí báyìí. <laughs> Ah, anyway nífẹ̀ẹ́ mi àní máa ṣàwọn ìsinmi ní. nice meeting you. Thank of you. Mara. Of course, I know your you. I'm okay. Maybe we should go inside. I, mean, I think I'll let you come and listen exactly. Ah, okay, fine. fine. alright, alright. Ìgbà tí mo wá rí bí ìfẹ́ yín méjèèjì ṣe ń tẹ̀síwájú, ojú màálé mi wá ṣe kúrò lọ́tí mọ́ òkúta tí ọ̀mọ̀lé mi wá kọ̀ sílẹ̀ ó pàtàkì gúnlé fún mi ìfẹ́ nífẹ̀ẹ́ mi wá bẹ̀rẹ̀ sí nílò òsì lọ́kàn mi lójoojúmọ́. Yeah, yeah, yeah, yeah. mi ò mọ bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yẹn o ṣùgbọ́n ó di dandan kí n sọ. So ojú tó fi wò mí lọ́jọ́ kìíní àná nígbà tó kọ́kọ́ rí mi mo fẹ́ kó fojú yẹn wò mí nísìnyí ta lẹni tó wà níwájú ẹ yìí. of course Taiwo ló wà níwájú mi. just Taiwo? oh sorry Taiwo Ọláwálé ló wà níwájú mi. nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni wípé ojú kan tó fi wò mí lọ́jọ́ kìíní àná mo fẹ́ kó fojú yẹn wò mí padà as in I, want you to love me back mo fẹ́ kí mi àti ẹ kájọ máa. <laughs> Uh, mo understand mo understand but irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ I'm sorry ìwọ náà mọ̀ kò ń ṣe nǹkan tó lè ṣẹlẹ̀ mọ́ because kẹ́hìndé ẹni mo fẹ́ ẹ̀dí ọ̀dẹ̀ kí n jẹ́ fún wọn. it's like oh understanding nǹkan tí mo ń sọ fún yín jẹ́ kémi àti kájọ máa kémi àti ẹjọ máa ṣeré náà mo rí nǹkan tó bàjẹ́ nù yẹn. ọ̀hún ni mo ń sọ ẹ̀dì òkè ń jẹ́ fún ara wọn mo ti ń fẹ́ kẹ́yìn díẹ̀ so irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ láàrin wa kò possible. Ah, ah, má sọ bẹ́ẹ̀ mọ́ ajá gan tó bá róúnjẹ shoprite ó máa jẹ́ ṣó mọ̀ bóyá ẹran ajá ló wà ń bẹ̀ ni. ṣùgbọ́n nílẹ̀ Yorùbá aṣẹ́wó ni ajá èmi ò kí ń ṣaṣẹ́wó. nǹkan tí mi ń tọ́ láti sọ fún ẹ ni wípé èmi ti rí ìfẹ́ mi lójú ẹ̀ jẹ́ kí èmi àti ẹ máa fira wa pa anyway uh, it's good kò sí nǹkan kan tó bá dé nbẹ fine èmi náà ti ṣerú nǹkan báyìí rí nígbà ìmọ̀ ṣe yẹ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan kò lè ṣẹlẹ̀ nítorí mo ti ń fẹ́ kejì ẹ̀ okay anyway it's a no for me. but nǹkan tí mo come on hmm? jẹ́ ká respect her. I ṣe mọ̀ pé bí àmọ́ mi ló jẹ́ báyìí sí you're fine jẹ́ can see. Um, in tó of sọ fún mi alone. Cars kí n máa lọ. káàsùn kò tí ń uh, um, of course amayira always at least mo máa wá sílé yín ilẹ̀kùn yẹn máa ń le láti ṣí ọ̀pọ̀ fà ó máa dẹ lóhùn. ìdí nìyẹn tí mo fi dàbí ọgbọ́n tí mo fi rèé nífẹ̀ẹ́ mi bí ó ti ẹ̀ fún ọ̀pọ̀ tí mi bá ti láti fi ọ̀dà ìjẹ́sẹ̀ lọ́wọ́ ìyàwó tó fi kú tó kéde wọ́n dáríjì mi nítorí ọlọ́mọ ẹlẹ́dàá ẹni jó dáríjì mi kẹ́hìndé mo ṣorí tí kò tó wà lẹ́yìn ìgbà tí tọkọ promise ẹ pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ láéláé kẹ́hìndé ò dẹ̀ jọ nítorí ọlọ́mọ ṣe báyìí fún mi ah, kẹ́hìndé ibo ni ìyẹn láì wá ibo ló fi sí ìyẹn láì kọ́ ibo ló wà á ah, mo dẹ́rọ. ìwàlà kò tí tí mo fi ẹ̀yìn tì. ìwàlà kò tó ń gbé mi rìn káàkiri. kẹ́hìndé mi ò rí mo lọ sọ pé òfin sí mi ò rí tó lọ mẹ́gbẹ́ ló fi sí mi ò rí

ìwọ làpótí tí mo fi ẹ̀yìn tì. ìwọ tó ń gbé mi rìn káàkiri yẹn. tó lọ máa bọ̀ máa bọ̀. Kenny ni what? My God. Okay, okay, mo ti ń bọ̀. Ká tó rí thirty minutes, màá débẹ̀ yẹn sì lágbára lọ. All right. Jọ Kenny jọ tó lọ lọ́wọ́ fọlọ́ pé jọ mi máa bínú Kenny àpárùkù tí ní bá mi mú dáná àmọ́ àpótá ni bá Kenny tí ìjọ torí ọlọ́ọ̀. Ìwà làpótí tí mo fi ẹ̀yìn. wọ́n lọ́kọ̀ tó ń gbé mi rìn káàkiri yẹ. ìwọ lè jìká tí kò já kẹwù mi ó bọ́ ní mò ń ro. ṣùgbọ́n omi jẹ́ mi pọ̀ ṣùgbọ́n omi jẹ́ mi.

end of pain. Cause I'll love you to the end of my life. I'll never trade your love for anything. Cause I'll love you to the end of my life. Oh, àbí nígbà tó ti pàyà tó bí ẹ lọ́mọ tó dẹ̀ ti rán kẹ́hìndé ẹ̀ lọ sí ọ̀run àrèmábọ̀ wọ́n the next person tó kù tó fẹ́ pa èmi ni àbí òkè tí ó bá jẹ́ yẹn àbọ̀ ń rò pé bó ṣe ti kú yẹn mi màá lè gbà oyún tó wà nínú mistake ńlá ló ṣe please tó bá mọ̀ pé o fẹ́ kí nǹkan tí ó dá ṣẹlẹ̀ níbi ìbò ṣe wọ bí lónìí just leave. nífẹ̀ẹ́ mi wíwá tí mo wá síbí lé mi kì í ṣe pé bóyá kó torí pé kò ṣùgbọ́n mo wá bẹ̀ ẹ́ ni kò lè dáríjì mi nítorí pé mo mọ̀ wípé mo ti da ìrìn àjò ẹrú. ìrìn àjò lé ayé ara ẹ ló dárúkọ kí n ṣe tọrọ tèmi. mo ní gbàládùúrà pé kí ọlọ́run àti ẹlẹ́dàá màmí àti ti kẹ́hìndé kí wọ́n dáríjì mi nítorí wípé mi ò ní oyún kankan. kò ṣe kí ni. lóyún torí pé mo ti nífẹ̀ẹ́ mo dẹ̀ wá wo pé ó tiẹ̀ wo bí tí mo wà mọ́ rárá mo wá rò pé kí ni nǹkan tí mo lè ṣe tó tẹ̀lé fi wù ọ̀dọ́ mi ìyẹn ló jẹ́ kí n dábẹ́ ọkọ kí n sọ fún pé mo lóyún fún ẹ nífẹ̀ẹ́ mi mi ò lóyún fún ẹ rárá. ní láti sọ mẹtọrẹsì yẹn so o ní oyún kankan. mi ò lóyún rárá. tell me it's not true so o lóyún pẹ̀lú gbogbo drama tó ń play yẹn ohun tí tí mọ́mí ẹkú tí kejì ẹkú ló ṣẹ̀ wá ńlanu sọ pé ìwọ ò lóyún Táíwò jọ torí Ọlọ́run bọ́tà kúrò nù. àwọn onífẹ́ mi má jẹ́ kí n jáde kúrò. méjì má kọ̀dọ̀ nílé. àwọn onífẹ́ ah, mi torí ọlọ́mọ yìí kí n jáde kúrò. I said go out. onífẹ́ ah, mi jọ onífẹ́ mi jọ onífẹ́ ah, mi jọ onífẹ́ mi jọ mi iṣu máa lóbìnrin wọ yí gangan ló yẹ kó máa pè ní ọ̀gá iṣu. kí ló wá gé e kó sọ fún mi kí ló gain kí ló gain. so lóyún so lóyún lóòótọ́ oh my god ara lè rọrùn ẹ wá bá mi gbọ́ ìyẹ̀wò lédè yìí kí lè rí ẹ sọ fún mi. I want to trade your love. I want to trade your love. Cause I'll love you to the end of my life I'll never trade your love for anything Cause I'll love you till the end of my life Ichi banja bojo baraba boru